بغيبا والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما على رسولنا الحمد لله أتمنى أقف الله وبابا تلا رجع ìkẹ́ àtìgẹ ọlọ́run kọlọ̀bùn ṣe ńlá anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam awájínú ááyà tí ó kọ súra yìí ti jáde súrọ́tù kíní jẹ́ súrọ́tù tàgọ́ọ̀bù tẹ́bọ̀ wá lọ́wọ́ alkùránì láti bẹ̀rẹ̀ tó fi dópin ẹ̀dínítàbọ́mùnù mìíràn àbọ́pẹ́ méjì náà lùkọ́ kò pé ẹyọkan náà ẹyọkan yẹn àti ibi tọ́lọ́run ti sọ ó lámì ohun tí ọlọ́run ọba ń sọ ń bẹ̀ ó lámì yàwó màyọ̀ṣe máa ìwòkún lè yàwó mi lè já mẹ́yìn ذلك يوم التغابن يوم يجمعكم ọ̀rọ̀ ni lọ́jọ́ tọ́lọ̀wọ̀n ọba ọba tọ́lá rẹ̀ ga tí ó kó yí jọ ọlọ́wọ̀n bá ní ní ọjọ́ tí ó kú àwà ẹ̀dá jọ tọ́lọ̀wọ̀n ọba ọba tọ́lá rẹ̀ ga tí ó kú àwa ènìyàn jọ ọlọ́wọ̀n yáwó mi lè ọlọ́run kọ̀ wá jọ fún ọjọ́ àkójọ ọjọ́ wo lájọ́ àkójọ ọjọ́ wo ni yọmọ kìyàmà ذلك يوم مجموع له الناس وذلك ọlọ́ni ọjọ́ yẹn lọ́jọ́ tá a kó gbogbo àwọn ènìyàn jọ ilẹ̀ kan náà tó ṣe yẹ kí ojú lọ ṣáláyú àtẹ̀yìn tọ́lọ̀ ń kọ́kọ́ àtàwọn tó kàn yìí tọ́lọ̀ ojú wọn wà wà láàyè kan náà. ọlọ́run ní ọjọ́ akójọ lọ́lọ́run ọlọ́run lóhun ó ṣe bẹ́ẹ̀ kódà ọlọ́run tí ó wáyé kí ayé kódà àwọn ànábì ọlọ́run ọlọ́run ọjọ́ إيه قالوا لا علم لنا إنك أنت علام ألا يوم ọjọ́ àwọn aránṣẹ́ jọ gbogbo àwọn tó ránṣẹ́ yóò kó wọn jọ ọ̀yà kó lè máa dáa òjé bẹ́ẹ̀ tó yóò wá sọ fún ikẹ́ ọyẹ mọ́ ṣàlàyé ti dá yín àwọn àfáà àkọ́ ní tafsir wọ́n ní gbólóhùn ọlọ́run kò wàjọ sí kí ní òkò jọ sáà ti fọ́n kátẹ́lẹ̀ kẹ̀kẹ́ tí wọ́n bá kó jọ ní tó bá ti fọ́n káàní ṣùgbọ́n sẹ́wọ̀n kọ́tọ̀tọ̀ láti jámà owó wa papọ̀ àwọn àfáwà ní àti jámà owó ara wa lẹ́yìn tó ti kẹ́ fún àyà sábòlẹ̀ ìsáàmù ألا نجمع ألا نجمع بلا قادرين ألا يحسب الإنسان sọmọ̀dé ènìyàn lérò ní aláàrínàjò máa ìbọn ní gbogbo egun ọhụrụ tó ti kẹ́ fún àní kòjọ sọ́nà ọbọ̀ kòjọ àbí òní kòjọ ọjọ́ òní kòjọ ọjọ́ àkójọ ọlọ́ni bàlá kọ̀ọ̀dìrí ọlọ́ni àkòrí bẹ́ẹ̀ kọ́ọ̀dìrí nà alágbára lọ́lọ́run àlá òwúyà bànáà bànáàni ìkọwọ́ ní jẹ́bẹ̀ ọlọ́ni ìkàwọ́ ọmọ ènìyàn òun tún lágbára ẹ̀rẹ̀ rí wípé eegun ọwọ́ kò sínú ara tó tìkì síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ lọ́wọ́ tó mọ̀ sí ara àwọn tí ọkọ̀ kẹfún lára lọ́wà ara nǹkan tí ọkọ̀ wí sáwọn ọkọ̀ ọmọ síbẹ̀síbẹ̀ ọlọ́run ló lágbára àti kọjọ. òun lágbára àti nà á ìyáwó máa yẹ lẹ́yìn tọ́lọ̀ ń bá wa kó tọ́lọ́run da ẹranko padà tọ́fẹ́ ẹ̀mí ṣe la padà tí kálukú wá wá dìde yóò tún wá kó lolo wájọ papọ̀ ṣé ààyè kan náà kí kálukú ó lè bá gba ẹ̀san iṣẹ́ rẹ̀ tó ṣe nígbà tí ń bẹ láyé yàwó máa ṣe máa okó mú ṣe máa lọ wo Al-Qur'ani dáadáa dáadáa. ọlọ́kan ọjọ́ kan ààyè lẹ́tì máa dípọ́ ọlọ́wọ́ bá ń lo jámù nínú Suratul Waqi'a ìkan bẹ́ẹ̀bẹ́ bá ń sáyé rántí rẹ̀ bá ń lọ Aha, lámájí mọ́ ẹ̀wọ́ náà. Ẹlápẹ̀ọ́já máa lọ́pọ̀ ẹ̀yìn. Ọlọ́ní rẹ̀ ń ṣẹ́ ńlá sọ fún ayé pé iná awọ dájúdájú àwọn ẹni àkọ́kọ́ táwọ̀ ọ̀bá láyé. Àtàwọn táà gbọ́ nípa wọn nínú wọn, àtàwọn táà gbọ́ nípa wọn, àwọn tí wọ́n bọ̀ lẹ́yìn. àwọn tí wọ́n gbọ́ ń pa tiwa náà àtàwọn tí ò ní gbọ́ ń pa tiwa náà lámàdé mú ẹ̀wọ̀n ọlọ́ni á padà kó gbogbo wọn jọ kò sí ẹnì kankan tó lè sá lọ́wọ́ sáà jẹ́ ní tí máa wù wá bì sáà náà bí ní lábìyá àmọ́ ìlẹ̀kọ́ ìrọ̀ǹkan anábà Muhammad sọ̀rọ̀ ó ní ẹni yẹn lámú yá àmà ọyọrọ nǹkan ìgbà tí ń bẹ láyé kò sí orí kẹkẹ aburú ló fi gba ayé ẹsẹ nígbà wá fẹ́ kú ọwá kí àwọn ọmọ rẹ̀ jọ ó ní ẹ̀dá tó ń bá ilé kú ẹ má ṣe mi tẹ́kì pẹ́sùn o iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni wípé òkú òun ẹ̀sùn náà yòó ẹ̀sùn náà yọ̀ tẹ́ bá ti wá sun òkú ọ̀wọ́n ńlá tá ẹni tó mọ́mọ́ kékeré yẹn wá ti ń ti àga yẹn ẹ lákùn ẹ lọ́ba àmúkò kọ́mọ̀ lọ lọ bíi kíní tí wọ́n jẹ́ síbẹ̀ yẹn. ẹ̀yin obìnrin yẹn lọ́dún ọmọ yẹn ẹ̀hàn ẹnìkan ti lọ mú kò mí. pẹ̀lú ẹ bá ti wá sun ńlá eérú òun gan ẹ má sun ẹ̀fọn ká ẹ̀fọn sódò ẹ̀fọn sódò ó ní láì nǹkan dàrọ̀ lọ́hùn aláìyá tọ́lá wọn bábá ilé lágbára láti gbé òun dìde yọ jẹun ìyọ́n torí kọ́ mọ́ bá lè lágbára àti gbé òun dìde nígbà bá ti sùn tí ẹ tún wá dẹ́ irú yẹn tí ẹ fún àsọ̀dà sódò tí ẹ fún àdà sínú atẹ́gùn tí ẹ fún àdà sínú gbogbo ẹ̀ yẹnfi òun lè escape. Allah Akbar. ọmọ ẹ̀dẹ́ ènìyàn àjọra wa lójú gan a máa ń rò wípé agbọ́n أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو قدير وضرب لنا مثلا ونسي قال من يحيي العظام onye يحييها الذي وهو من كل ahụ tó mẹ́jẹ́ ènìyàn orí ní ẹ̀nà kọ̀lápọ̀ náà hù ní nọ́tọ́fà níkẹ́ ibi omi lọ́gbọ́lọ́gbọ́ láti dá fàídà hù àkọ́ sí mọ̀mọ́ rí kí ènìyàn ọlọ́ ni wọ́n tọ̀rọ bà lànà mọ́fàálá ètò wọn má kò wá fọ́lọ́ ọlọ́ ni wọ́n nàìjí yà ọ̀rẹ́ ńlọ́kọ̀ ó gbàgbé bọ́ọ̀lù ti dá ó gbàgbé ìpìlẹ̀ ti dá nítorí mẹ́tẹ́ ni ọmọ wa wí ní jẹ́mọ́ yóò fi ilẹ̀ ìrọ́ọ̀mà wọ̀nyíyà ẹni nìkan dá wọn eku ti àwọn ọmọ rẹ̀ ó ti kú tán àwọn ọmọ rẹ̀ sì mú wá sí ìyá bàbá wọn ṣe wọ́n bá kí wọn sókù rẹ̀ wọ́n sùn ẹrù rẹ̀ wọ́n tó fún aká jamboro ló bá ra rẹ̀ wájú ọlọ́ tọ́lọ̀ ń kó ojú ẹjọ́ ọlọ́run ọba tó láàrẹ ga alágbára ni agbára rẹ̀ kìí sí agbára téèyàn lè ronú ní àfọ́ nílà mi yàfi sọ wípé àárọ̀ sílẹ̀ áfíṣàárù tí kò dé rọ́ọ̀tì yìí máa ń kọ̀ yẹ́kọ́ tó tàbí ẹ̀yìn mọ́ àti kàkà kàbí. قد هدانا سبلنا عنا وجنة قد هدانا سبلنا عنا وجنة قد نارت الأفكار àwọn èèyàn ronú títí títí títí títí kò sì yé wọn mọ́ wọ́n á ronú títí títí títí ọkàn wọn ṣe ń pọ̀ rúurú kò yé wọn má kí dọ̀rọ̀ ti máa ń kọ̀ dáadáa máa ṣe kọ̀dá nípa agbára ọlọ́run tó fọ̀nà mọ́ wa sẹ́yìn àbálẹ́ yìí wọ́n máa ronú nípa agbára ọlọ́run ọba yìí ọba ọba tó ọlọ́run ọba ọba tó tó dá wa ti gbé ìjọ bá kú ọmọ àgàdì bá kú ọ̀nà ìgbà tí ó bá dé wà dìde bá ṣe tún bára wá wájú rẹ̀ nìyẹn yàwó ma yẹ jìnwá okun lè yàwó mi lè já máì ọlọ́run tí a ní yàwó ma yẹ jìnwá okun lè yàwó mi lè já máì ẹ mọ́ jẹ́ ya àyà ya mo kà ya gẹ́gẹ́ yọ ọmọ ẹ̀jẹ̀ máa wò lọ́rùn ya báyà tó tí a bá ń sọ̀rọ̀ jámọ́ ọjọ́ àlùkìyàmà àwọn jámọ́ ẹ̀yẹn o jámọ́ àwọn ànábì àti wọn a ànábì ó fi umma rẹ̀ lòun lọ àmì ìbẹ nínú àlè ó máa wọn nípa wọn ni síbẹ̀ sí àbá láyé báwa náà ti bá wà láyé sọ̀rọ̀ ọlọ́run àkún ìjọba yàwó ma yàjẹ máa òkun lè yàwó ẹ̀jẹ̀ ìjámọ́ àti irú jámọ̀ tí mo sọ ń sọ jámọ́ tí ó tún ṣẹlẹ̀ lọ́jọ́ àlèkè yàmà ó ní jámọ́ àgbọ́ọ́lìmì máa ìmọ̀dúró ẹni ó ṣàbòsí fún èèyàn nígbà tí ń bẹ láyé àtọwọn àtẹni tó fún ọlọ́run àkún ìjọba ìgbà bá wá pàdé ara wọn ẹni ọ̀yàn jẹ́rìí ẹmọ ìyá àjọ àjọ pọ́lọ̀ ní tọ́wà dọjá lèkè yáàmà àwọn ọmọ táwọn èèyàn gbégbé àwọn ọmọbìnrin táwọn alárúbá máa gbégbé jọ wọ ìdálímọ̀ òwò tọ́lá àwọn ọmọ yà á bí wọ́n léèrè àmọ́ wá bí wọ́n kéde ayé záńbíọ́n ẹ̀ṣẹ̀ wo ló ṣe ní tọ́pọ̀ yìí tó fi pọ̀ tẹ̀lẹ́gbẹ́ yìí lágbára tó bá ṣe pé ẹni ọ̀pá ni wọ́n bá ń bí tẹ̀lẹ́gbẹ́ yóò láwà rú ọmọ tí wọ́n pa ni wọ́n máa fi lẹ́rẹ̀ẹ́ fún ẹ̀ṣẹ̀ wo ló ṣe kí ló ṣe fún nínú ọmọ yìí nù tàbí kú láàrin bí

ìyàwó mẹ́rẹ̀ jẹ́ mẹ́rin fún ìyàwó inú jarú rẹ̀. Dáàrin ìṣàyàwó náà. Ẹgbẹ́ àwa ń lọ gan la wá dé yẹn, ọlọ́run ní ọjọ́ yẹn gangan lọ́jọ́ àṣàrọ̀ ọ̀rọ̀. Mo ti sọ fún Ángel òní, mo ní àṣàrọ̀ bùnù nínú àlùgọ́bìnì. Àlùgọ́bìnì, òun ni fàwátù àlùmọ́rọ̀ọ̀dì. tàbí fàwátò lẹ́hàzì ó wá ní àṣàlàyé ó wá lóríṣiríṣi irú gọ́ọ̀bùrù tí ó tẹ̀rẹ̀ lọ́jọ́ náà àmọ́ àmúkọ̀ kẹ́ni ń jẹ́ tàgọ́ọ̀bùnù ọlọ́wọ́n bá lu tàgọ́ọ̀bùnù torí pé gọ́ọ̀bùnù tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ àti àmà pọ̀ kò yẹ gọ́ọ̀bùnù ọjọ́ náà pọ̀ ní

tẹ́ bá dẹ̀ ká tíra fi pè dáadáa ẹ̀ lè ṣe ṣe pọ̀ nípa bẹ́ẹ̀ wò tí gọ́ọ̀bùnà wà ń bẹ̀ ìbẹ̀nu títí ẹ dákun fóònù tí mo mú lọ́wọ́ yóò ṣe lò ẹjá sọ pé ó tó fifty thousand tó tiẹ̀ ẹjá sọ pé ó tó fifty thousand bùkátà abú ọlọ́run níjọ́ mẹ́mìí àti. fọ́ọ̀nà 50,000 tíyàn wá tà ní 15,000 sáájú ọdún wọ́n sọ ní fọ́ọ̀nà 50k ó tà ní 15k àbọ́ tà ní 10k gọ́ọ̀bùnù ló ṣẹlẹ̀ sí mọ̀nà pàdà yìí èmi ti yẹ́ kí ni mo lọ ṣẹlẹ̀ sí èèyàn dọ́jà ọlọ́run fẹ́ la sọ ọdún ló bá ní léèkì ìmọ̀ ìdáà a ní sẹ́nitọ́ léèkì ní ọ àwọn sẹ́nitọ́ náà wọ̀ èló wá ní à ah, mòdí ní ìgbàsíkà ní 75,000 ọ̀pá máa bẹ́ẹ̀ bá rọ̀ pa mẹ́wàá rẹ̀ tẹ́ bẹ́ẹ̀ láti ó mú máa 150,000 nínú à mo tún wá láwọn ọmọ àwọn ọmọ yìí tó bí mélòó Ha, márùn-ún ọ̀tọ̀ ọmọ méjì ọ̀lẹ́ ọmọ òun tó mẹ́rin ìrìn kò sí wàhálà tẹ́ bá jẹra ọ̀pá mẹ́wàá mi yóò tó àwọn ọmọ náà ọ wá dé lójú ọ̀nà wa kí pé ọba dé ẹjẹ́ ọba ọba ìgbà tó wá délé tó àṣọ tó délé yàá tó wá yà lọ́dún wà lónìí mo fẹ́ tí ọtí rẹpẹtẹ mo fẹ́ surprise yẹn wà ní kí a ló dé tí alẹ́ yìí sọ́wọ́ akọ́ báyìí à ọ̀dà dá sọ yìí aṣọ yẹn tó lò wá ó bá rẹ̀ lọ́wọ́ báyìí ó tó lò wá. àṣẹ tí ó tó 75 ah 75 báwo aláti wọ́n rọ̀pá márùn ní 70,000 75,000 lórí ètò 75 ah ebi 70 náà ní 7 yóò bẹ̀rẹ̀ mọ́ lọ inú àná 70 kílẹ̀ kù 70 kílẹ̀ ṣe bí lẹ́yìn jáde ní bẹ́ẹ̀ ni ah, new jersey ni wọ́n lọ ẹsẹ̀ jáde ah àwọn èèyàn ti ń rà ọ̀ẹ́sẹ̀ jáde ni wọ́n fọwọ́ jà lónìí abẹ́ẹ̀ ni kódà ọmọ náà ra irú rẹ̀ ọmọ tó ra rẹ̀ èlé lọ́wọ́ àrà ọ̀nà kódà wọ́n tún gba sẹ́mù lọ́wọ́ wọn sẹ́mù tàùtù nítorí tí mẹ́sàn bí sẹ́mù báyìí pé àbí àbọ̀ ó mú yẹn wọ́n yẹ léèsì kan báyìí ṣé léèsì onítóònù báyìí yóò tà ní ọjà ní igi kó wọ́jà rẹpẹtẹ lónìí elélẹ̀ wá rà lè mẹ́ra tèmi o ó mọ̀ ẹ̀ mo fẹ́ wá wa sọ̀rọ̀ ń bọ̀ wọ́n bá lọ da sọ̀rọ̀ ọ kan náà dákun kí lọ sọ, èmi

láwápọ̀ lọ́dọ̀ rẹ̀ pé kára nǹkan ní kátó nígbà dìbò mi lábára sọ lábá bèèrè rẹ̀ owó rẹ̀ fẹ́ tó lọ rọ́bùrù tó ṣe fún wa kò sí kó nígbà gbìmbẹ̀rún ni nítorí ìrìnà ti dáadáa ni pé ṣé nítorí fi lé sí sí òtó thirteen thousand àbí twenty kìíní kàdà tó fi lé sí iye tó yẹ kó ta sọ fún wa. Ah èwo lélẹ̀ orí mi gbogbo làgùn tó lébi mo ti tàǹtà mo wá sọ lẹ́yìn tó mímì lọ sí mo èrè mi gbá bá wọn ìwọ ló fà áwò torí wọ́n ló ní ká máa lọ́dọ̀ rẹ̀ kí tó bá ṣe pé mi ni kò lè ń dá o torí èmi ká bá arajà lójú kẹ̀ mí máa ná káàdì ìgbọ́n tó sáà ní kásákà lọ rẹ̀ kásákà lọ rẹ̀ kọ́ ọmọ àwọn ó ní o abáàbílá ìmì kan náà náà lórí bá sáà ń lago sọ́dọ̀ rẹ̀

wọ́n ní àbá àmì àbá lóògùn èyí ó ní ẹjọ́ tí yóò bóògùn rò ọjà alásàmúra wa nígbà ẹ wò ten thousand naira ló fún apàdà tó ọdẹ ìgbà ten thousand padà kò san iye owó tó fi gbá wa o kẹ́ẹ̀ni ẹ wo ibi tó gbá wa dé fún wa kẹ́ẹ̀ni lọ ten thousand naira ló lápá ewu adakun tí kì í bá ti kí a ní kára yíyẹ lábá lọ ra púpọ̀ kí á padà máa lò ẹ̀dá kò ṣé bíyẹn yóò tutù níjọ́ àbí òní gọ́bùnù sáà gbọ́mi yé ẹjẹ́ ń jẹ́ gọ́bùnù nù òfò ní ń jẹ́ bẹ̀ kọ̀sáàrọ̀ ní jẹ́ bẹ̀ wá ní ọjọ́ àlìkì yá mà gangan òun ni gọ́bùnù wà gọ́bùnù yẹn wá ọlọ́run ní ti wá lọ́mọ ní ní ti wá lọ́mọ àjẹmọ́ gbogbo kálukú lọ́lọ́run ti dá ààyè tí ó dé sínú ọ̀nà àti ààyè tí ó dé sínú àbíjẹ́nà kalẹ̀ mùrùpàlà yẹn pé tó bá ṣe pé ṣe ẹ̀ná lọ bá ṣe kú ààyè rẹ̀ ni tó bá ṣe pé ṣe àlùjẹ́nà lọ bá ṣe kú ààyè rẹ̀ ni gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ fún kálukú wa bá ṣe wà ààyè àlùjẹ́nà lọ́lọ́run jáde ṣẹ́ẹ̀rí tá a bá wá dé sálìjẹ́nà tọ́lọ́ jáde ibẹ̀ wà ń tọrọ ní o ọlọ́run já dé síbẹ̀ o ààyè tí wọ́n já kalẹ̀ nínú ọ̀nà pé káníná ló já sí àwọn ọmọ náà wà máa jogún rẹ̀ wọ́n ti hàn nílùú àjọmí gọ́ọ̀bùnù tí ó ṣẹlẹ̀ sí ààyè táwọn ọba dé sí lálìjánná tí a tó mọ́ ní méjèèjì náà wọ́n dákà rẹ̀ tí a fi já sínú ọ̀nà bóun bá ti ń jogún ààyè tẹ nínú ọ̀nà ìwọ́n tó máa jogún ààyè tẹ náà jẹ́ náà máa jẹ́ gọ́ọ̀bùnù ni àbí ìṣe gọ́ọ̀bùnù òfò ní ya esi e ṣòfò gọvanọ imani ìmáàní gómìnà ṣẹlẹ̀ nípa imani ẹni tó yẹ kó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ sí gbọ́ tó bá dojú àlùkìyà káwọ́ lérí yóò ní yá aláìsá ha ti máa àwọn náà hálàkà àní yọ máa pariwo wípé à yà láyíká ha kí a náà ti lẹ́kọ́ bíyà kí ló sì ṣe bí ikú tó pa lọ́wọ́ tán kí lẹ́yẹ tó tún ṣẹ́kù kí ló dé tí ò ti tán síbẹ̀ máa àbò náà á ní máa líyà owó tí mò ń wá tí mo torí rẹ̀ kọ́tọ́ lọ́hùn owó wọn wá lè gbà mí rẹ̀ mọ́ lónìí torí gbogbo kíkọ́tọ́ lọ́hùn tá a ní láyé àtẹnitọ́mà àtọ́nífẹ̀ẹ́ ẹnu sẹ́mọ̀ sí abẹ́pá àwọn owó àwọn akọ̀ ẹni tí ń bá àyàn lójú torí owó ẹni tí ń lè bìbì lórí owó ẹni tí ń fi èèyàn ṣe ọṣẹ lórí owó ẹni tí ń lọ sólẹ̀ lórí owó ẹni tí ń gbọ́ ẹ tí ń bí apẹ́ẹ́lẹ́ ọmọ ọlọ́mọ lórí àbíbá ní ń délé wọn lórí ṣé bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ gbégbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má ti tẹ́ ní ẹbọ́ wọn náà ni àwọn olóṣèlú ní wọ́n ń tàn wá jẹ ẹbọ́ wọn náà ni ẹjọ́ tàbí àmà lójú ọwọ́ òun kálukú rí pé àsówó òwúlò lónìí aláka á ní gbogbo agbára tí mo ní mo ní gbogbo agbára ti parun gọ́ọ̀bùnà kan nìyẹn tí ó ṣẹlẹ̀ sáwọn kèfèrí tí wọ́n àmójútó gbàgbọ́ òdòdó ìgbádùn tí ọba yẹ kán rí lálùkìyàmà tí ọba yẹ kama máa jẹ àwa mi ní ọlọ́run tí a mùmí ní lónìí òdodo àwa alájẹ mọ̀ tí o gọ́ọ̀mù náà wà máa ṣẹlẹ̀. wọ́n wà máa ní wípé ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ó ní yá ọmọ a ní náà يوم بين بشراكم اليوم بشراكم اليوم بشراكم اليوم جنات تجري بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار Ọyá ọba ń kẹlẹ̀ ìtọ́tẹ̀lẹ̀. Yàwùmà yàdúrú nínú láàbì ìrìnlẹ̀ ìlú láàbì wọ́n ìrìnlẹ̀ ìrìnlẹ̀ àmẹ́rù òòrùnlẹ̀ òòrùnlẹ̀ yàtọ̀ lábì ìrìnlẹ̀. Ọlọ́ni tó wá dọjọ́ àlùkìyàmà, ẹ́ra wọn olùgbàgbọ́ òdodo níwájú. lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọn ìmọ́lẹ̀ ni ó bọ̀ wọn dàrú tí mọ̀ lọ tí ọmọ ọlọ́run ni ó sì máa gbádùn láti jẹ́nà àwọn tí wọ́n wá àdúgbò jọ́mọ̀ ẹ̀yá tó yẹ káwọn náà ń ṣe ìsìláàmù kí islam ọwọ́ náà ọkàn wọn fẹnu lásán náà ọkàn ǹjọ́ wá dà ọlọ́run tí àgàbà níbẹ̀ náà ọkàn wọn ó lè wọ́n máa wọn ti wọ́n wà máa sọ fáwọn olùgbàgbọ́ òdodo pé ọ̀hún fòrú ná ẹ̀wọ̀ ló dé ẹ̀wọ̀dọ̀ tí a náà ẹ̀wọ̀dọ̀ tí a náà dúró nínú fún ẹjọ́ náà mú díẹ̀ a وظاهره ọ̀rọ̀ ní láàbà ní kí gàgá kan kó máa bọ̀ kó láwọn láàrin bí gàgá má ti láwọn láàrin bá inúhu sí ẹ̀rọ àṣùmátù àwọn tí wọ́n ń bẹ inú lọ inú ìtẹ́ làwọn mọ̀ wá wà bọ́ hírùhù ìta rẹ̀ tí ó fẹ́ ní pé bá lè ní láti ìyá làwọn máa jẹ láti bẹ̀. ìyá àtàlẹ́ kí á máa ń tó jó gbópọn ìyàtọ̀ máa jẹ tó sì máa rẹ́ni tí ń gbá ìgbádùn tí ò lábọ̀ tí ò ṣe àwọn máa gbádùn àgbádùn tí ò sírù rẹ̀ ní jẹ ìyá irú ìyá tí ò sírù rẹ̀ ní. ọlọ́mọ fi àjẹmí àti. ǹjẹ́ ọjẹ́ mà wípé ẹni onígbàgbọ́ gẹ́gẹ́ gọ́gùn ọ̀sẹ̀rẹ̀ sí lọ́jọ́ àti àti yáwọn ẹ̀ẹ́dẹ̀ máa wọ fún mi. yáwọn ẹ̀ẹ́dẹ̀ máa ń wọ ìyàwó ìyàwó ìdáríkà yàwó ẹ dákọ̀ ẹnìkọ̀ọ̀kan wá bọ́ọ̀bá ti fẹ́ jẹ́ ọmọ fún ọ níwájú ọlọ́run ni ó ṣe dẹ̀rù rẹ̀ mọ̀ bọ́ọ̀bá ti fẹ́ jẹ́ ọmọ fún ọ. hadith kan bẹ̀rẹ̀. a ah, ń bọ̀ wá bẹ̀ ẹ jẹ́ ṣáájú à ń bẹ̀ tí bàbá sí oríkèjì ẹjẹ́ máa sọ bàbá bọ́dì báyìí. tọ́ba dọjọ́ àlùkè áàmà gọ́ọ̀bùnù wọn sáwọn míì nínú àwọn olùgbàgbọ́ òdodo tí ó ṣe pé wọ́n gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n tó gbogbo ti ẹ̀ká mójútó wọ́n bá kírun táwọn èèyàn náà fíra bí wọ́n bá fẹ́ kírun bọ́ọ̀lù tí gùn jù ráàgì ráàdẹ̀ kí lámà lọ àsáǹtì ọ̀ bá bá fẹ́ gbàwẹ̀ wọ́n gbàwẹ̀ kí ló yẹ ká tún mójútó nú àwẹ̀ eléyìn ọ̀kan wọn tó wá dọjọ́ àlùkè yá mà bọ́ọ̀lù bá wá ṣe àánú wọn pẹ̀lú àánú rẹ̀ tí wọ́n wá rí pé ìsàlẹ̀sàlẹ̀ làwọn wà àwọn olóòkè wọ́n mọ̀ wá òye kése báwọn kan náà ní gbẹ lókè ah! báyìí ṣe pé mi náà ṣe ṣù bóyá ó kéèlè mi náà bá wa. kẹ̀ǹpé dàrọ̀ jáde dàrọ̀ jáde ìpele ìpele àwọn kan ní ọ wà. pẹ̀láwọn ànábì ọlọ́run àwọn kan ní ọ wà nípele tó tẹ̀lé wọn àwọn kan ní ọ wà tí ẹ̀mọ̀ yìí kí ànúbà Muhammad sallallahu alaihi wasallam ó rí bá ṣe wọnú àjẹ́ tẹ́rí àjẹ́ náà bẹ́ wa báyìí ibi téèyàn ó gbà lọ sálì gẹ́nà ó ní afárá àṣẹlọ́tò wa sẹ́mọ̀ pé àṣẹlọ́tò ojú ọ̀nà ṣùgbọ́n afárá yẹn ó wá fẹ́lẹ́ irun orí afẹ́rẹ́ èèyàn mọ̀ dà lọ́sàrì jẹ́nu ṣùgbọ́n afárá tá à ń sọ yìí wọ́n ṣe sórí iná ni mọ̀rọ̀kálà yẹ mi sí iná táwọn tí ó náà wọ̀ orí afárá ń lọ wà ní wàá yín mímú ilá wa rìndò wa kò sẹ́nìkan mi dọ́nà dá sí òní débi iná kò sí ń tọ̀ torí tó ọba débi iná ò lè dá ìjẹun sáájọ́ mi yé so lọ́fi ní wàá yín mímú ilá wà àríjà kò sẹ́nì kankan nù yíò nílé bí náà bí má nìyẹn ṣe wulẹ̀ kó tó ó lè bí náà so alẹ́sùn láàrin wálé ọ̀sán làwọn sọ pé ṣeré táwọn àgábá ti débẹ̀ ní wọ́n fẹ́ kọjá wọ́n kà lọ bọ̀ àwọn bí ìgbà tètè máa ń ṣe tí màná màná kọjá bẹ́ẹ̀ wọ́n ti kọjá lọ wọn ọ̀nà àlùjànnà àwọn ti lọ́ntì ẹlòmíràn lọ bí ìgbà ọ̀gẹ̀sìn ẹgbẹ́ ẹ̀sìn náà ìrìn àjò náà ẹ̀sìnbọ̀ kéèkéèké iná bí àṣìlẹ̀ èdè náà ní mọ́ṣáláṣí yóò iná tí mo kèbèrè ilé ayé ẹwọ bí ó ṣe kìnà tó sálùkù ọwọ́ a máa kọjá bí iṣẹ́ rẹ bá ṣe máa wájú ọ̀rọ̀ ẹni ọ̀sà sí ètò yóò sàbá máa bí òní torí ẹ̀ta parapara náà máa fọ́ láti kàlẹ̀ ẹlòmíì ó sì òní máa fà ẹlòmí iná ọbẹ̀ kọjá wọn jábọ́ sínú náà fara wọn ọbẹ̀ kọjá ẹ̀mí náà láwọn dáadáa kan wájú ọmọ ẹ máa lọ ibi tí bá ti ń lọ àbí wọ̀ nísàlẹ̀ ẹ̀ná ilé òfin jọ́ jẹ́ pé gbogbo ara bẹ́ẹ̀ lọ léèwé first class ló wà káàdì kódà ẹni tí ò ní first class tó ní tí wà yóò mọ̀ dùn ah, àìmí ló bá lè ní first gbogbo ara bẹ́ẹ̀ wálé ayé ibi tó dáa ló wà sí lójú wa la fẹ́ kọ́ ilé tó wù wá ilé tó dára la fẹ́ kọ́ lójú wa la fẹ́ lo mọ́tò ní bá bọ̀ àjíjà pàájì sí ọmọ pé ẹ ṣe wọn èyí ẹ̀ máa rẹ̀ ní bímbò ìwọ́n náà máa wó tó fẹ̀rẹ̀ àwọn tòun síbẹ̀ ní àríwẹ̀ ẹ̀kọ́ mọ́tò tó dára la fẹ́ lójú wa la fẹ́ lo fóònù débi kásá ti kọ́ọ̀lù ni èwo lẹ́ ń gbèrú eléyìí bí àwọn oṣù lọ gbé wájú wọn kí ni ń ká ebi tí a náà sọ̀rọ̀ ẹ̀ ṣiṣẹ́. ìrọ̀pẹ́ ẹjọ́ ní ohun tí ó ní ó tó pariwo ju gbọ̀hún síbẹ̀ ìdá ibẹ̀ kọ́ tẹ̀kọ́ tó máa pariwo dáadáa tó tètè jí tó tètè gbọ́ iṣẹ́ mi ní ni àmọ́ fóònù kan dà sẹ́yìn orí máa yẹ̀ sínú ìgbéyẹ ìkan lájọ ajọ́ a sì fẹ́ dé sípò tó ga lọ́jọ́ àti àmọ́ gọ́ọ̀bùnà ó ṣẹ̀yẹ̀ sí ọ̀tọ̀ bá déwájú ọ̀rọ̀ mo rò pé ajọ́ mi yé gọ́ọ̀bùnà ó ṣẹlẹ̀ ọ bàrà rẹ nínú òfò ọlọ́mọdé àbáwọn ṣòfò òfò ọdí kẹfẹ́ rí òfò ọtẹni tó náà nígbàgbọ́ mi tí ò ṣe tó bó ti yẹ òṣèlú tí ọ mójútó ń tẹ́ ẹ̀kọ́ mójútó bó ti yẹ kó mójútó ẹ̀rí gọ́ọ̀mùnù

Ah, tó wó bá jẹ́ pé nǹkan tí ọ̀dá kò ní fà náàbì rẹ̀ kẹ́kàn sáwà náàbì ọlọ́run tó lówó ń bẹ àríwọ̀n ẹ̀ dáhùn owó èlò lẹ́ni lẹ́gbẹ̀ẹ́ Sulaiman tó yẹ pé owó ọ̀dá kò ní fà náàbì rẹ̀ kẹ́kàn àwọn anábì ọlọ́run tí a ní owó lọ tààrà tààrà mi tí ọmọ kéjọba àwọn mùsùlùmí tí ò tí wọ́n bá náàbì ẹnẹ́bí àwọn olówó màjìlá ọmọ àdìpọ̀ olówó ládátàn tó ráwọn olówó ìgbà náà yàtọ̀ sí ti ẹ̀yẹ́ ìbí ẹn ti yàtọ̀ ẹnẹ́bí ní kílódé wọ́n ni yóò sọ lónà kàmú àná sọ yìí bá àti ń kírun àjọjọ́ àwọn olówó ìgbà náà nù wọ̀yà sọmọ́nà kàmú àná sọ bá àti ń gbà àwọn náà ń gbà gbogbo ń tàn ṣe ní àwọn ọ̀wá lówó àwọn lówó àwọn tó ń ṣe sàárà nínú owó wọn anáìsọ́lá ah. alẹ́ wa ìsọ̀rọ̀ tí sẹ́yìn òní wọ́n ní bẹ́ẹ̀ nìta ah. láàrín pẹ́lẹ̀ ìrìn ọlọ́run ti fẹ́yìn náà ní tẹ́mà ah. ti fi sàárà tẹ́mà ti dà àwọn ẹ̀bá ògbé àmọ̀ sí àgbáàdù ni ó òun ló gbà náà yàtọ̀ sí jẹ́ pàṣẹ bàbá ní òun tó mọ́ mi òun torí rẹ̀ gba aládá ẹgbẹ́ ló sáré kọ́ fì olówó mẹ́mẹ́ ẹ̀dàkùtà aládá wọn ti dúra wọn lọ ẹ̀ dáhùn olówó náà wọn tó ti ń ṣe báyìí ẹnẹ́bí ní sáà ní kafáàdúró lọ́hìn yóò ti fi ìhè mọ̀ máa fún ìwọ náà tọrọ rẹ̀ ọwọ́ akùkọ tọrọ rẹ̀ kọ́ ti bẹ̀ sórí ibù ẹ̀dàpẹ̀lẹ̀ ọmọ ìyá mi tàà jọjọ́ ń bẹ́ ń bí alìyànfàákù ní náwó ẹ̀jẹ̀ ní pé ọlọ́mọ àmà ọ̀rọ̀ ní náwó yẹn wá sí nínú súra yìí à ń bọ̀ wá ni máa náwó ní Ya يوم ya يوم يجمعكم يوم ọjọ́ tọ́lọ ọba ọba tọ́lá rẹ̀ ga tí ó kó àwẹ̀ ìdájọ́ ọlọ́ọ̀bá ní zalika yawmun jagabun ọjọ́ òfò nìyẹn fáwọn tí ó ṣòfò òfò pélé òfò àbámà ọjọ́ àbámà nìyẹn fẹ́ni tí ó ṣàṣe ètò ńgbà tí láyé ọjọ́ àbámà kí lọ́lọ́run wá tún sọ síwájú tí wá láti bọ́ níbi bọ́ọ̀bùn kí láti bọ́ ń bẹ́ẹ̀ kí láti bọ́ ń bẹ́ẹ̀ ọyá mọ̀ bá mú ní kọ̀ọ̀kan ẹni ọba wá jọ lọ́wọ́n ọba gbọ́ bó ti yẹ kó gbà á gbọ́ mo sọ fún wa o mo ní gbígbọ́ lọ́ndọ́ lálàyé sáà gbàgbé lánàá

kéde ibùnú àlẹ́ arọ́bí o ibùnú arọ́bí tí ní alùbàtìlá ó ní wípé ọ̀rọ̀ tí fìhàn sọ pé á nà rọ́gbó kùnmí lára pé kò sí sọ lọ́pọ̀ rẹ̀ wọ́n ní kí ló dé à ó ní tèmi fìhàn náà ní ikùn wọ́n ló ní ó ní ikùn yẹn kì í fi àyè yìí. orí sí fìràwọ́ náà níkún àbí ò níkún tí a ń pé ikùn à ń kó nǹkan síbẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́ ìfun wá wà ń bẹ̀ à ń fi oúnjẹ síbẹ̀ à ń fi omi síbẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́ bí ọlọ́ọ̀nù wa bá to lọ nǹkan tán ó tún níbi tí ń tọ́ ń dún nǹkan síbẹ̀ gbogbo àwọn bí iye ààyè ni wàá dúró sí ààyè ẹ dáhùn náà ni àbí sáàyè ẹ ó ní kó lè mọ̀ ká ọlọ́run bẹ́ẹ̀ nú ara rẹ̀ gbọ́yé oníṣòro tó rí pọ́sọ bẹ́ẹ̀ ó ní kí níjọ táwọn ẹni tó ti ń pè ní àìṣòlò ó lọ ọ̀rọ̀ tí ẹ̀ máa ń sọ pé ọlọ́run bá kó sí inú tẹ́ ló bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀sán nìkan ẹjọ́ ọlọ́run bá kó sí inú bọ́ọ̀lù bá ti kó sí lọ́kàn mi lọ́nà bá ti kó sínú ní ọ̀rọ̀ ti kó ó ti dọ́lọ́run mọ̀nìkà ẹni burú débi pé ó ní wà mẹ́lìkẹ́ líbu wá lẹ́fẹ́ ń zérò ìlà ìlàhùnà wà máa lọ́hùn ìlà rọ́hìmú ìkàrí sáfí ó ní àtajá àtẹ́lẹ́dẹ̀ẹ́tẹ́ ìlú ọlọ́lọ́ ní kí ni ó ń ṣe bá ní ikú ṣékùn rẹ̀ sáàyè ààyè náà ọlọ́ọ̀ni bẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ náà ọlọ́ọ̀ni

àwọn tí wọ́n dá álẹ̀ ààyè gbogbo ààyè ọlọ́wọ́n bá wà ẹ̀wọ̀n táwọn dà lérò pẹ̀lú ẹ̀ wọ́n dà pé gbogbo nǹkan wọ́n rẹpilikéètì tí ń jọlọ̀ nígbà yẹn rẹpirìsẹ́ǹtì ọlọ́run pé ọlọ́run náà lọ́lọ́ ẹnìtì ọlọ́run náà gbogbo nǹkan ọlọ́run náà ilé ìdílé àwọn ẹran ọlọ́run ẹran àdúgbò ọlọ́run ah, ọlọ́run kọ́ dákùn ẹyẹ jẹ́ aṣọ́ra kámá ẹjọ́ bá wá gbé àti ìdá gbogbo àyè lọ́lọ́run ọlọ́run ẹ̀dá kò ní òun gọ́ọ̀bùnà ọ̀ṣẹ̀lẹ̀ sí àbí òṣèlú ọ̀gbìn ẹ̀ dáhùn gọ́ọ̀bùnà ti tí ẹ̀rí pé nígbà tọ́lọ̀ wọn bá dákọ ìmáànì dákọ̀ dákẹ́ síbẹ̀ ó ní tó tún ṣiṣẹ́ rẹ̀ àwọn kan bẹ̀ tí wọ́n sọ wípé kò sí nkẹta tó lè ṣe lẹ́yìn tó bá ti jẹ́ mòmìnir tó lè ní ọ̀la tí ẹjọ́ ọ̀gá ni mo sọ àwọn ẹ̀dá máa ń pè mọ́rídíà àwọn mọ́rídíà wọ́n là ní ibi iṣẹ́ ìgbàdọ́ la ní gbogbo àwọn tí wọ́n sọ fún yín pé my God dey my heart I have problem with you. olóòlù wọn ká ẹ̀wọ́n ní my god máa ṣe ní my god máa ṣe ìrùwá ní kí èèyàn bá kírun jáwọ́ lọ kò jẹ́ ó ṣiṣẹ́ o tọ́ ti fẹ́ kó nu gọ́bùnù mọ́tò àjẹ́ o gọ́bùnù àlìkè á máa kọ́ tọ́ ọ̀bá ti fẹ́ kó sínú gọ́bùnù lálìkè á máa ó nígbàjọ́ tó yẹ kó ọmọ tó dé ọmọ tó dé ọmọ àṣiṣẹ́ iṣẹ́ yẹn tó wá iṣẹ́ tó bá lànà náà bìnú torí kò sí ń jẹ́ ìlà amálù sọ́ọ́lẹ́ṣù àfi iṣẹ́ tó bá lànà wọn tí iṣẹ́ rẹ tó ń ṣe gbogbo ẹni tó wáyé náà ní ṣiṣẹ́ ìwé tí ọba bá lànà anábì wa ọlọ́ni àwọn tó bá kù sí kórí bó ṣe wulẹ̀ tó yóò láwọn àṣìṣe tó ṣe wájú ọ̀nà bó ṣe wulẹ̀ kọ́ ọmọdún tó yóò láwọn àti tó ti ṣe é kù ọlọ́run láwọn àti tó wá kù sí yẹn àwọn ọlọ́run wà pa àwọn ọyàn rẹ̀ ọlọ́run níbẹ̀ ni torí tó yẹ irú ẹni bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ tó bá lànà ànábì mu tí ò ṣiṣẹ́ tí wọ́n dálẹ̀ tí ò dáadáa dálẹ̀ tí ò lo àdá dálẹ̀ tó ṣe wípé iṣẹ́ tó jẹ́ orthodox tó jẹ́ tradition ó ń ṣe ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló mójútó á pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ á pa àwọn àṣìṣe rẹ̀ rẹ́ eléyàn nìkan kọ́ á tó fi wà lìjẹ́ náà tí àwọn odò ń sàn àwọn olùdí ń sàn lábẹ́ rẹ̀ àti sọ́rí kọ́ọ̀lì yìí náà fi hà ọlọ́run ní kò ní kún síbẹ̀ bí a bá ti wà nù rẹ̀ yóò yàtọ̀ sí gbanù tí ó jọkàn ni wọ́n máa bẹ́ẹ̀ lọ ọlọ́ni yẹn bá léyìn ajéèrè èrè tó tóbi alkiyama lọ́wọ́ ìyẹn gángan lè rè lójú èrè tí yẹn bá jẹ láyé tí ó bá fi lè pàdánù alkiyama òfolóṣì ọlọ́mọdé á pàdánù alkiyama tẹwárí alukọ̀rán ìdá púpọ̀ ẹ̀ máa tọ́tẹ̀lé wọ́n lè dínà káfàrù àwọn gọ́ọ̀mù ẹ̀ máa tọ́tẹ̀lé ọ̀rọ̀ kádàrá tẹ̀lé máa sọ́ bàbí mùsùlùmí tọ́lá ara ń tó lè dé

so ṣàlà àwọn tí wọ́n bá máa kíní channel wa ìkánjọ́ yìí wọ́n mọ̀ wò wá live ṣàlà tó bá wá yá wa á sì tọ̀sí tí wọ́n bá yá wa á ní kẹ́ni kan wá sí n bá ní wọn náà sí òní sí tó wá sí wáyé òní sí ẹni bá ní sí. ọ̀hún òdì bí sọ́kàn wọn ó rẹ̀ jẹ́ òwò jáde ẹ̀rọ àgọ́sí ìbéèrè wà ní òsì ìbéèrè ìbéèrè wà ọ̀yà máa tún bàbá tó lọ. Ntẹ̀ wọ́n máa

àwọn ní ọwà báyà sanwó wọn á wá fi owó tí wọn kù wọn á pè ní sáfíìsì ṣàgbé sára yìí ti wọn à ní pèlè interest wọn à ní pèlè interest wọn á ní pé charges but charges yẹn charges yẹn ní proportion ẹjẹ ẹjẹ ìsìdá kò jẹ́ ten percent by the time you calculate tàbí kò jẹ́ five percent by the time you calculate rìbá nù náà that's the correct thing tí wọ́n bá ṣe ẹrú rẹ̀ tí ó lọ́nu sẹ̀ríà wọ́n á lọ ra ọ̀kadà yẹn wọ́n ó gbé wá sọ́fíìsì wọn ẹjọ́ ọ̀gá tí mo fẹ́ sọ àníṣọ́lá àríwájọ sọ́làmà ó ní látàbí má látàbí tí èsì wọ lóní òlẹ́ta then kò rọ wọn à ń fi ààyè ìgbà wánu ṣẹlẹ̀ àkáta ọjà kọ́bùlà lẹ́tìnà ẹ̀tìnà nǹkan nítorí fẹ́ ta ó lọ́rọ̀ tí kọ́kọ́ wà ní kọ́sítọ́dì ẹ̀ kódà tí yàn bá ara ewédú níbi báwọn olóko tí máa ń tewédú fún yàn bara bá ara mbe ń bẹ̀ ń tí àwọn afọ́sọ fún ẹni dọ̀dọ̀ shift ewédú yẹn kó mẹ́kùn tó ma ta kẹ́sẹ̀ kẹ́ ibi tí wọ́n ti tẹ ewédú fún ẹyẹ ibẹ̀ náà that spot náà ni wọ́n náà tó ti ta padà là mo rò yẹn tọ́lá ìgbé interest yìnyín náà kò correct ṣùgbọ́n àwọn àfa àdánsọ kó lọ wà lọ́dà mọ̀rọ́ bá a lóòótọ́ ṣùgbọ́n kò correct kò lọ tọ́jú ẹ̀ńsì kò correct lórí pé ọwọ́ ọdún látẹ̀mí ẹ máa látẹ̀mú nípò má ta nǹkan tí èké tiẹ̀ tó o ní tí wọ́n bá fẹ́ ṣe tí ó correct wọ́n á ra mọ́tò yẹn wá sí branch of ìṣòro wọ́n ara kẹ̀kẹ́ yẹn wá blanche ọ̀dẹ̀sùn wọ́n wà ní ọ̀fi ọlọ́fẹ́ ara bàjáde rẹ̀ ṣùgbọ́n yìí báyìí làwọ̀ ọ̀ ta fún ọ sí wa làwọ̀. sẹ́yìn pé àwọn tí wọ́n ń ta bàjáde yẹn ti di same price ní ọ̀tà ẹ̀ẹ́n bójú kálukú ṣe lójú kòkòrò òwò sí èrè sí ó jura wọn lọ sọ àwọn náà lè fi iye tí wọ́n wá fẹ́ fi lé yẹn wọ́n wá lè fi lé e báwọn sẹ́yìn kọjá ní ọ̀tà fún yẹn bá ń tutù yà bàwọn náà ṣe

the same thing òun náà wá ní pé abẹ́yá two thousand five thousand fifty five kọlọ rìbá ni ìbáṣọlá ẹja jùlọ ọ̀nà rìbá ti wá pọ̀ láyé ní ìgbésẹ̀ téèyàn ọba ṣọ́ra nínú rìbá yóò kù sí yóò sì dàbí pé àwọn ọba ọlọ́wọ́ ṣe gbòòfù ọlọ́wọ́ lèmi àti yíyọ ẹ̀ṣọ́ àná ṣe bí ọ̀sìn mi mà ọ̀yà ẹnu ti fẹ́ tó ṣe o. ẹ̀yọ̀ àwọn amọ́jọ́ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́nà àfáànà yorùbá sí mistake nígbà tí yẹn bá bẹ́ sí ìlú yóò ṣe àdúrà ṣùgbọ́n zikiru ẹnu ṣíṣí ni lẹ́yìn tá a bá ṣe nìkan la máa ń ṣe o zahaba dọ́mọ́kú wàbùtálà tìlẹ̀ orókú wàsábàtà àjùrò ìṣá àbọ̀ lẹ́yìn ìṣínú lè yóò ṣe o ẹ̀ dẹ̀rẹ̀ pé zahaba dọ́mọ́kú lọ́wọ́ àmẹ́ dọ́mọ́kú ti lọ ògbẹ́ ti lọ kò lẹ́tí ìlọsíyàn bá ti ṣe ṣùgbọ́n nígbà tí yàrá fẹ́ sínú ni ó ṣe àdúrà ó lè ṣe bí pọ̀ bó bá dẹ̀ nígbà tó ń sínú tó ló ṣe déédé ṣùgbọ́n nígbà tó ẹ̀ńdà yẹn pẹ̀pẹ́ ẹ̀ńdà tó tóbi yìí ló wà mí ẹ̀ńdà ni sára nígbà tó bá fẹ́ sínú nìtumọ̀ rẹ̀ kété nígbà tó bá sínú tán bọ̀dé yàrá wa sọ pé nígbà tó bá sínú tán ni kò lè pọ̀ sí ẹni tó bá ṣe é bí pọ̀ bọ̀ mọ́lítẹ́nì kan kan mo rí wo fídíò kan náà lọ́nà kọ́ lọ́nà mo lọ pàlàyé bèbè wípé aláàwẹ̀ ọlájú àti máa ní ilé sọ ayé ìdá fẹ́tẹ̀rẹ̀ ihe dáwà tó máa tọrọ jù àbí ìyẹn láti iná sọ hadith yẹn dáadáa tó nígbà tí aláàwẹ̀ àjọ àwọ̀ àfọ́n tó ṣe pé tó bá ṣe nígbà tó fẹ́ ni ọlọ́run gbà á ó yàtọ̀ sí àjọ azahaba gọ́mọ̀ ìyẹn èyí kéèyàn bá sára ìlú bó bá wá ṣe lẹ́yìn náà sábà ọjọ́ ti lọ ní àlè ìgbà tó òrùn bá tó wọ̀ ní o torí táìmù tí òrùn wọ̀ lónìí ó lè yàtọ̀ sígbà tí ó wọ̀ lọ́la èèyàn lè mú táìmù sí but ní ìsìn rẹ́ǹdì 664 665 àbí around that range 64 54 55 ọkùnrin sísà ṣọ́wọ́rò nígbàtí ìmọ̀júdá ni ẹni sọ ìlú ọ̀bára wọn mú sọ́lá ìrìnjẹ́ ìgbà tí àlùfájà ní bá tó yọ ọlọ́lọ́run sọ máa tọ́wọ́ bá kùn lọ kéèyàn ti jẹ sàrí tán tí five thirty tó lù tó wáyé pẹ́lẹ́ jẹ nípa ẹ̀ yíyá owó lọ́dọ̀ àwọn network tó bá pè yẹn ni kò ní ìdíkó tó yẹ ọjọ́ kan tí yẹn ọ̀fẹ́ gbèsè tí yẹn bá yá rẹ̀ mọ́ tí yẹn bá yá 100 naira 80 naira náà fún yàn tó bá pè yẹn ni abẹ́wò ló wọ́n bọ̀ fi sí àbí ló máa fi kan sí ok wọ́n fẹ́ fi àtàkì ní tẹ́lẹ̀ bàmọ́ fowó síbẹ̀ ok wọ́n àyà olówó náà nìyẹn wọ́n sì yáyà lówó tí wọ́n sọ àti wọ́n ẹgbẹ́ bóyàn lẹ́pẹ́ wọ́n bóyàn 5000 tí wọ́n yáyà ní àbí wọ́n wọ́n yá yàn ni àwọn transaction ìbánà nìyẹn náà ìbánà ni transaction ìbá ni torí májẹ̀mú ìbá ti wà mú sókè yẹn àbọ̀ ìbẹ̀ àwọn ọ̀rọ̀ íńtánẹ́tì íńtánẹ́tì yẹn ó mọ̀ lájú ara yàgbéyàn sọ́ra mú sánàkàlà àmọ́ sọ́ra